àgbọ̀n olúgbẹ̀ngà pro olùkéde ní agm committee chairman ọ̀planda alhaji salau bayonle secretary ọ̀planda olùgbàdé olùmìdé olùmáìtì come let's celebrate our alma mater ososa up school up okay. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Yeah. <laughs> ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. ajábalẹ̀ lórí fresh fm. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. right adúpẹ́. adé o. àwa dé. àwa dé dé dé dé dé. àwa dé àwa là ń kọ́ mọ́lédè àwa dé. ẹyin ìṣọ̀lá ògùn mo ní yes. ilẹ̀ ilẹ̀ ọmọ súrajà ti bàbá lọ́yọ̀rọ̀. awo. ló ń perí àwo. àwa dé dé dé dé. àwa dé. ẹ̀jẹ̀ rẹ̀ dì tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ti yọ ní ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ wo ló di. orólùkù rẹ ẹ̀jẹ̀ rẹ wá yọ bó <laughs> ìgbà fi wọlé bẹ níṣẹ́ iye méjì ló pè mí o ẹnu ẹ káàbọ̀ látòrí ewé o ẹ bá sọ fún Báyọ̀ Mr. Gbẹ̀ngà Àlàbí àkókò ni ó ní bá sọ fún o pé kọjọ ìrẹ o rárá bàbá mọ̀ ń tọ́ sọ yín tọ́ sọ ẹnìkan náà tó pè lẹ́yìn ìgbà náà Temilade Balogun. Temilade Balógun láti ó ní láti UCH Temilade Balógun ẹ bá sọ Mr. Bayo kọ́mọ́dà mú yí o. ẹ ah. kí ni mo fi ṣe ọ. <laughs> èmi àwọn ẹ̀mọ́ èèyàn méjì ló pè mí lónìí ẹ bá sọ Mr. Bayo kí wọ́n mọ́ dààmú yí o lórí ètò mo ní wàá wàá. kí la gbé kí la jù irú rẹ̀ mọ bí mo ṣe é fà á. kò sí wàhálà èmi rèé <laughs> bẹ́ẹ̀ bá bomi sí mi lẹ́nu. ibẹ̀ la bá ibẹ̀ lẹ́ bá ibẹ̀ la bá gbogbo tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ èmi ìbá wọn jẹ́. bàbá rán lẹ́yìn yọpọ̀lá kò ní jẹ́ yọpọ̀lá wò náà ni. Abalade, eh? good to see ya. Oh yes, nice good to, see, you once again. How you dey? Yeah, well, the day, the day. I dey fine. I don well káàbọ̀ oríṣi èèyàn méjì ni àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n wà lórílẹ̀ àlàyé <laughs> oríṣi èèyàn méjì ìsọ̀rí èèyàn méjì èmi ò wá mọ èyí tẹ̀yìn tẹ̀ ń gbọ́ èmi ò mọ kátígórì ibi ẹ bìlọ́ǹgì sí o kátígórì A ni wọ́n wà. wọ́n ní kátígórì A ni àwọn ẹ̀dá tí ó jẹ́ pé owó ní ń darí ayé wọn owó ní ń darí ìrìn àjò ayé wọn. àwọn mọ̀ ní miss road nù. kátígórì A nù. yes. kátígórì B làwọn ẹ̀dá tí ń darí owó. No ẹni owó ń darí ẹ̀ kàtìgòrì hmm. A kàtìgòrì B ẹni tí ń darí owó èwo ni ìwọ wà nù. owó sì rèé ẹyin irinṣẹ́ ló jẹ́ fún wa ìránṣẹ́ ló jẹ́ fún wa kí ló tẹ̀ wá ní ránṣẹ́ tẹ́jọ wọ́ ọmọ rán yín níṣẹ́. fine ojú ò ní ọtí. àbámi. sọ́dọ̀ àwọn tó wà ní sọ̀rí ẹni owó ń darí ẹ̀ hmm. kò sí tí àwọn yìí wọn ò lè ṣe fún owó hmm. kò sí itú tí wọn ò lè pa láti rí owó. Mm lórílẹ̀ àlàyé kò sírú tú tí wọn ò lè pa nítorí owó gan nítorí owó bẹ́ẹ̀ ni nítorí owó àwọn yẹn ni wọn ò mọ̀ pé irú owó làwọn torí pé owó ní ń darí wọn owó ló jọba lórí ayé wọn lọ́pọ̀ ọgbà bí wọ́n bá ní ẹ mú mọ̀mọ́ yín mọ̀mọ́ yín ni tí a fẹ́ lò yìí o tí wọn fi tẹ́lẹ̀ àgbo o irú mm. wọn ni wọ́n ní à màmá mi lẹ́ẹ̀fi tẹ́lẹ̀ ẹgbẹ́ wọn ṣé ẹ fẹ́ àbúrò màmá mi àtẹ̀gbọ́n màmá mi sí i Ah, irú wọn tún béèrè pé ṣé yẹn ti tó ṣé Mama, mi ni ká ti tó. ó dẹ̀ máa ṣiṣẹ́. á dẹ̀ ṣiṣẹ́ eh, náà bá ní ọgbẹ́ àṣìṣe. ẹyin o ah, ah, tó bá máa ní í ṣe pẹ̀lú ọmọ mi o kò kò kò kò sí irú wọn ni wọn pe gbólóhùn jáde o. bẹ́ẹ̀ ni irú wọn they think they can outsmart anybody. ní irú owó bí iṣẹ́ bá jọ dà yín pọ̀ àbókò wò yọ da ọ bó bá ti jówó kò sí tí o lè torí owó ṣe. àwọn misa eh, mọ̀mọ́jà pé ó kọ olóko nítorí ọ̀rẹ́ mi kan ní máa sọ̀rọ̀ ó ní tẹ́ bá ti rí owó lára fẹ́ owó máa ra yá anífowóṣe àti owó ní kókó lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta wọn ò lè sọ̀rọ̀ ẹtí lè òfin sùn. <laughs> wàláì ọ̀rẹ́ wọn ò lè wọ <laughs> ah. tí ilé òfin sùn àwọn tí owó ń darí wọn nù they can do anything for money hmm, ṣé wàá rà wọn tí ń darí owó àwọn yẹn ti bá ọ̀kánjúwà ojú wọn wí àwọn yẹn máa ní ayọ̀ ọkàn àwọn yẹn wọ́n ti máyé ní bíntín wọ́n rí owó bíi bébà lásán tọ́jú ìrànṣẹ́ nígbà tó bá wà ògo ni fowókọ rẹ ni nígbà tí ò bá sí ọlọ́run ògo ni fowókọ rẹ ni irú wọn kò sí iye owó tí jọ wọn lójú láti pé wọn ò torí ẹ̀ ṣe jàǹbá fọmọlàkejì àwọn yẹn ní ń darí owó ìbéèrè ni pé tọ́ kátígórì ibo lẹ́yìn wà o ẹ̀yin tẹ̀ ń gbà mo mọ̀ pé àwọn èèyàn ti láàrin ọjà wọ́n ti mọ̀ pé ẹ̀hẹ́ ìyá ráfà èyí ọ̀rọ̀ rẹ ni wọ́n sọ ọ̀rọ̀ rẹ ni wọ́n àdúpẹ́ ọlọ́run kó dákun kọ́mọ̀jì aṣẹ́rú owó owó ni kọ́mọ̀ jẹ́ ìwọ̀fà àti ẹrú wa mm. yes ẹ pẹ̀lẹ́. àfihàn kí n kábọ̀ sórí ìròyìn ajá balẹ̀ ni o gẹ́gẹ́ bí ìṣe wa àwọn nǹkan tí wọ́n kọ sójú ìwé ìròyìn hmm. àwọn tójú bọ̀ hmm. àwọn gbẹnu sí i èyí àtàbọ̀dá mi kan ẹja gbẹnu sí kínní <laughs> náà <laughs> so torí náà àyọjúràn eléyìí kò lè hun wá kì í sọ ní kí í sànà láti tójú bọnú ìwé ìròyìn ẹ̀yin lẹ́sìn náà wá ń sẹ́ ẹni ọ̀ràn ní sẹ́là àbẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún kí làwọn nation Vanguard àti punch la mú wá sí ìta méjì níbẹ̀ lọ́wọ́ mi méjì ń bẹ lọ́wọ́ Báyọ̀ ee kálá ṣèjò tó sẹ́yìn kọ́mọ fẹsẹ̀ kọ́ wáyà kálá ṣèjò. o ti gbé ìwé o ti gbé kinní lé wáyà. mo rò pé ọ̀dà mi bí ìgbà téèyàn bá ń wá fóònù ẹ̀ tí ọba rí ara èyàn é balẹ̀. èyàn ò pọ́ọ̀tù ọbẹ̀ aláì. ok àwọn àkòrí tòró òní rèé níta gbangba the punch wọ́n ní. Ni pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé wàhálà wàhálà wàhálà tó wáyé ní Kaduna wọ́n ní ó kéré tán èèyàn márùndínní àádọ́rùn níye ni wọ́n ti gbẹ́mímì pẹ̀lú àdó olóró hmm. eléyìí tí wọ́n jù lé wọn ní orí ah, ah. ìta gbangba The Punch ìta gbangba Vanguard mo sì mọ̀ pé gbogbo ìwé ìròyìn tó fi mẹ́yìn tí ń bẹ lọ́wọ́ Abọ́ládé ọmọ Sàlámì. gbangba ìta ìwé ìròyìn méjèèjì tí ń bẹ wájú mi náà ni wọ́n kọ sí o bí The Nation bó ṣe gbére ó ní ìjọba ti pàṣẹ pé ẹ tanná wádìí bàálù ìjàngbọ̀n etí ó ń sọ àdó kúlé àwọn èèyàn lórí ní Kaduna ẹ lọ́ọ́ ṣèwádìí rẹ o bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn wọ́n ti kú hmm. wọ́n ní ìgbín ti kú tipẹ́tipẹ́ hmm. wọ́n tó fi kára hàn àkókò òkè hmm. o nínú ìròyìn míì tó tún wà nínú ìwé láàárọ̀ tí ò ní gẹ́gẹ́ bí ti ọ̀rọ̀ Kaduna àwọn. Uh, ẹni tí nàìjíríà Tribune ọ̀nà tí wọ́n gbà kọ́ síbẹ̀ ó ní pé wọ́n ní àwọn iléeṣẹ́ ológun wọ́n ní ah! àṣìṣe mọ̀lélẹ́ yìí o irú bó lè léṣe wá ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀rọ yìí àwọn gbà bẹ́ẹ̀ pé ẹ̀rọ ni ẹ̀rọ àṣìṣe sì ni àmọ́ àṣetọ́ bá ti mẹ́mìí bá báwọn ọlọ́run kó ṣàánú ẹni o kó mọ̀jọ́ mọ́ ṣẹlẹ̀ mọ́. àbáríbèyẹ ti sọ̀rọ̀ pé ìdírè tá a fi buwọ́ lu ètò ìṣúná 2024 eh, tí a fi buwọ́ fún àgbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì rẹ̀ second reading nígbà tí aṣòfin Ningi ọmọ sọ̀rọ̀ Ningi ní eléyìí máa yà mí lẹ́nu o èmi ò mọ̀ rí bí àwọn aṣòfin orílẹ̀-èdè kankan ti máa buwọ́ lu ti máa ṣe àgbéyẹ̀wò fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí ètò ìṣúná láì ṣe pé wọ́n mú wá lẹ́yọ̀rọ̀ lẹ́yọ̀rọ̀ lẹ́yọ̀rọ̀ níwájú wọn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀kẹ́lù bẹ́ẹ̀ ní kògbókògbó ìròyìn yẹn ń bẹ níta gbangba the punch fún tòórọ òní. ọ̀dà nínú ìròyìn míì tẹ́ láǹfààní àti gbọ́ ó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè ó sì kàn wá ní nàìjíríà tó ipá náà ń jókòó tá à ń fìdí mọ́lẹ̀ ni hmm. ìròyìn ìbá ti kàn wá ọ̀ wọ́n ní UK wọ́n ní ọ̀rọ̀ visa tí a ń buọ́lù tí a ń gbé fáwọn wọn rárá o yóò yí danyin o láti máa rí visa gbà báyìí láti wọ ilẹ̀ gẹ̀ẹ́sì nítorí kíni wọ́n ní rọ̀tìrọ̀tì táwọn èèyàn ń wáyé àwọn fẹ́ kó dínkù díẹ̀ wọ́n fẹ́ dì tí. wọ́n fẹ́ dínkù ní bẹ́ẹ̀ sì ń ṣe rọ̀tìrọ̀tì tẹ́ ń lọ bẹ̀. <laughs> wọn àbá fi stricter measure sí àbí stricter measure ìbá tí kàn wá pàìpà náà bá ń jókòó lé wa ni. Ah, ọlọ́run ó bá wa ṣe o. àmì o. Mm-hmm. òbí peter nu o ó ti kan ìjọba àpapọ̀ ní kó ọ̀rọ̀ látàrí ibùgbé shettima tí í ṣe igbákejì ààrẹ tí wọ́n ní wọ́n lọ́rọ̀ mm, ṣe ní mìrìngìdè mìrìngìdè kó lè bá a dùn gbé. Mm -hmm ìta gbangba Vanguard fún tòórọ́ òní. ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NANS wọ́n ti sọ wípé àwọn bá iléèwé kíléèwé gíga wọ ìjàngbọ̀n tí wọ́n bá fi owó kún owó táwọn san lówó ẹ̀kọ́ ń bẹ̀. níbi àjọrò lórí bójú ọjọ́ ti ń rí lágbàáyé tó wáyé ní Dubai ìjọba Nàìjíríà ti ní yàtọ̀ sí ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn kan ń gbé kí okòólénírínwó àti méjì àwọn aṣojú ni àwọn ṣagbátẹrù wọn o. tí ṣe four hundred and twenty two kìí ṣe one thousand four hundred and eleven bẹ́ẹ̀ ṣe pọ́ùn bẹ́ẹ̀ ṣe ń rò bẹ́ẹ̀ ṣe ń rò tẹ̀ ń gbégbé kógbé káàkiri ayé ìjọba ló sọ bẹ́ẹ̀ kì í kú sí ẹwà. Emefiele ọ sọ̀rọ̀ ọ dàbí àbá ó ní bí wọ́n bá sì lè bá òun yí gbogbo àwọn kinní tí wọ́n fi gba òǹdromi ẹ̀ bá ń dẹ́ díẹ̀ ẹ̀ dẹ́ díẹ̀ níròyìn ń bá dé hmm. wọ́n kọ sí gbogbo òwe ìròyìn láàárọ̀ hmm. tòní. tọ́ ìta gbangba punch ni wọ́n kọ sí pé àwa ti ẹ̀mọ̀ díẹ̀ tí ó dàbẹ̀ pé káàsì ọ̀fẹ́ wọn bíi mi eégún lọ́dọ̀ àwọn báǹkì báyìí o ìròyìn ẹ èkí ní jẹ́ káàsì òun náà. káàsì kúkú sì ni. bẹ́ẹ̀ bá ní káàsì ẹ transfer sí mi. kúkú sì ni èmi ò mọ bí n ṣe náà. ẹlòmíràn ni mi ní káàsì ẹ transfer sí mi. màá mọ bí màá ṣe náà. mi ní app tó lè. ọlọ́run ọkọ̀ mi lè tó kù mọ́ sí ẹ̀yìn transfer. wọ́n ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ labour wọ́n ṣetán o láti lọ dúnàádúrà pẹ̀lú ìjọba lórí owó tí ó jẹ owó oṣù tí ó kéré jùlọ tó ṣe ọmọ gbà lórílẹ̀ àwọn èèyàn ti ń buwọ́ wọ́n ti ń yí ìbuwọ́lù Akérédolú wọ́n ti ń yí signature rẹ̀ láti fi máa ṣe ti ọ̀dà ní ìpínlẹ̀ Ondo àjùlọ SAN ló pé àfikọ́ lọ́wọ́ fàjùlọ àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba nínú ìjọba Akérédolú tó yẹ pé signature Akérédolú ni wọ́n fi ń ṣe pàlàpàlà àyà báyìí. ọ̀dà ìwọ̀nba àwọn àkòrí tá a yọ fún inú látinú àwọn òwe ìròyìn tó jáde ní òwúrọ̀ tí ò ní ẹ wá nǹkan léde nígbà tí àwa náà tá luwe hmm. tá a bá ti dé ta tagbára là ba bọ̀ gbàgbé kínní òun. kinni 72 hours with God. It's December edition. God will be working miracles, liberating every destiny through the prophetic ministry of His anointed servant, Prophet Abel Taiwojo, tagged No More Delay, is a special, powerful program you need at this time. Join us on Friday 8th to Sunday 10th of December 2023 at Mercy Camp, Kilometer 18 Ibadan Expressway, Osengiri, Ibadan. Friday and Saturday morning session from 9 a.m. to 12 noon WAT. Afternoon session 3 p.m. to 6 p.m. WAT. Vigil 12 a.m. to 4.30 a.m. WAT. W80. And on Sunday, 10th of December from 8.30 a.m. to 12 noon W80. While video will be coming up from 10 p.m. till dawn. Music ministrations by Elijah Akintude, Adeyinka Lashiyori, Dari Melody and Dari Justify. God's servants will be ministering so powerfully. Prophet Taiwojo and other anointed ministers of God. For inquiries 0805 027 5779. Connect with us on Facebook at Prophet Taiwojo Live. Alicia University, I go away a citadel of learning. Oh, yes. As soon as Jambo opens registration portal for the year 2023-2024 UTME examinations, students who are yet to be admitted to any university can apply courses like BSc Accounting, Banking and Finance, Business Administration, Mass Communication, English Language, Computer Engineering, Electrical and Electronics Engineering, Information Technology, Physics with Electronics, Computer Science, Industrial Mathematics, Industrial Chemistry, and a host of other courses. Come and realize your academic dream at Alethea University at Goiwe and later come out in flying colors. Students who are yet to be admitted to any university can apply. For more information, call admission officer on 0915 997 9881 or 0906 282 8071. Website www.aletiauniversity.edu.ng. Our motto is truth conquers all things. ó yọ bí ọjọ́ ó là kalẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́rọ̀tọ̀jì oògùn ẹ̀já tẹ̀jẹ̀ṣẹ̀ amáradán amárabọ̀sípò fẹ́rọ̀tọ̀jì ó dé o. ìran titun ìran titun nìkan mà kàn. tọjọ́ ìwá ni gbogbo wa ti retí ferritogen blood tonic wàyí o pẹ̀lú ferritogen oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá a mọ̀ sí capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó lẹ́tàjẹ́ oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oògùn ẹ̀jẹ̀ láti ìrandíran. ministry. jẹ́fọ́bí nínú ìtọ́tọ́lọ́ ti lo prophetess fasọ̀rọ̀ kẹ́hìndé akẹ́kẹ́kẹ́. jẹ́fọ́bí nínú ìsọjítọ́lọ́ ń àṣepọ̀ ìrọ̀jẹ́ rẹ̀ twenty four hours with God. èyí tí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday december six sí seven láti mẹ́fọ̀ òwúrọ̀ lábẹ́ àkọ́rí God of possibilities ọlọ́run tó lè ṣe ohun gbogbo nígbà tí bàbá wa senior prophet doctor Moses Muhyiddin Kasali ògbàgbọ́ Jésù wà nígbà kó gbọ́ ọ̀rọ̀ sẹ́lọ̀ sọ́di láti ṣiṣẹ́ rẹ̀ tẹ́ lady evangelist Olúbùnmi Òjó lady evangelist Oyindamola Seun Sachs prophet Muiwa Olújọyè pastor Adéyẹmí Ọláolú pastor Ṣẹ́gun Akínsànyà pastor E.M. Adéwálé prophetess Fasoro. Kẹ́hìndé JP akẹ́kẹ́ká tí ó jẹ́ olùgbàlejò àgbà pastor kábíyèsí yóò máa gba gbogbo ènìyàn lálejò nínú ìjọ Jesus is enough faith bible ministry jẹ́fẹ́ B. number one road six orí àpáta abẹ́ ìkòkò odò ọ̀nà kékeré ìbàdàn ìwọlẹ̀ rí kan lórúkọ ajá. kára ó lè pè máa ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àròmọ́ léegun ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé ó ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le gbéra ńlẹ̀ kò dìde kára o lè pè ń bà àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa kẹ́gun tó kẹ́gun náà kára o yá gágá ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́ tẹ̀bá ti fi kára o lè pè ń bà rà lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀ òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá fi kára o lè pè ń bà wọ̀ káì ara rẹ̀ ó lè padà action action ó jẹ́ àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé dàbí ẹ̀yìn dídùn karaw le pen ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ karaw le pen ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é karaw le pen ban ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n karaw le pen ban ó kì í síbẹ̀. karaw le pen ban mo rí àtúrà dáadáa makanaki makanaki <laughs> mo ṣe àmọ díẹ̀ tó fi gbé tọpù rò ni. gbèrú nìkan kọ kódà mo tún fa sọsẹsì lọ. ká ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú ó kórìí ni bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa sàn yòókù díẹ̀díẹ̀díẹ̀ ìwọ náà kàn sí top success access plaza aládojúkọ bàbá onílù ìwúrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n Coco house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ma bank lábẹ́ bíríìjì Makola ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè sí topsuccess.ng. fc bá kùsẹ̀ jẹ́ tọdún yìí ni covenant of blessing gbogbo ènìyàn tún tiẹ̀ túyáyá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọba àtàlágà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa ń bìlú ìbàdàn títí títú ti dẹ́. anua city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prọfẹ̀tà adéwùmí samson dr yemi faromi prọfẹ̀tà hafiz kiki prọfẹtọ watunde basa prọfẹtọ biyi adébámọwọ baba fakilẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máa ń gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀ olùgbàlejò àgbà ní prọfẹtọ dr bukunyi ojo jẹbi ẹsiba kama you sabi exceedingly blessed amen. olùwà ọ̀tọ̀ bíi ọ̀tọ̀ bíi ọpẹ́ olóore àdáàdá tán òní ọjọ́ karùn-ún oṣù kejìlá lọ́jọ́ ọpẹ́ sọ́ba olóore tó ṣẹ̀dá olóore àyájọ́ òní yìí gangan lọ́jọ́ ìyìn tó gàgàrà sí Jehovah nisi tó fẹ̀bùn kàǹkà ṣayé yìí lóore màmá wa Victoria Adoni Samson màmá Bovas ní ẹ̀bùn àrà ọ̀tọ̀ tó lódùmarè mọ̀ọ́mọ̀ fi ṣèké àwùjọ ọmọnìyàn torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àyájọ́ òní tí í ṣe ọjọ́ karùn-ún oṣù kejìlá lẹ́bí ará àti ọ̀rẹ́ tó fi mọ́ ojúlùmọ̀ máa ń bá màmá dáwọ́ ọ̀dùnnú ọjọ́ ìbí wọn. ìyá wa màmá àtàtà aláàánú mẹ̀kúnnù Victoria Adoni Samson màmá Bovas kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o èrè alálùbọ́sà ọmọ arólú ta ló sọ pé èrè òlódò náà ẹ̀gbọ́n náà ta ló sọ pé èrè òlómi afẹ́fẹ́ lẹ́lẹ́ lomi ìpẹ̀kun onípẹ̀kun lomi ayaba àdùnní aya àbàdàn lójúde olúyọ̀lé ẹ kú ọjọ́ bí o olùkéde ẹni tó mọ rírì olóore. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ́ rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ ni oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun àmọ́ rírì oore tẹ̀ láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into Press Banquet twenty twenty three ti wọlé dé báyìí. Bukola Akade Music Ministry, BAM, in conjunction with Tehila Music International, present Praise Banquet 2023. Àpéjọpọ̀ èyí tó máa ń wáyé lópin ọdún pẹ̀lú àkòrí ìtọ́dún yìí. Ọlọ́run alágbára El Gibor the mighty God. Alẹ́ Tuesday five December ní tọdún yìí bọ́ sí o. Bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án alẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejì. Venue BCOS Exhibition Ground Ilé Akéde Oríta Abasọ̀run Ìbàdàn. Ọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí olókìkí ló máa mínísítà. Láwọn bíi Minister K. Wonder, Prophetess Bisi Aláwìyé Àlùkò, Mr. Mumi, Apostle Elijah Akitunde Ọlọ́run sọ Pastor pásítọ̀ ìfẹ́ òdògìyàn babatunmise mr lillian ineji ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà minister olabes also featuring eaglet steppers sapphire dancer prophet abel taiwo òjò máa fún wa evangelist dr bukola akíade sawẹlẹ jésù lọ́lọ́run fi ìran yìí rán o pastor joseph akilolu akíade baba eagle swings assembly lólùgbàlejò àgbà come with your ṣẹ̀kẹ̀rẹ̀ and whistle telephone zero eight zero three three two three three nine double zero praise banquet twenty twenty three ẹ̀rí máa tẹ̀lé lórúkọ jésù mọ́tòkà mọ́tòkà ìrà mọ́tòkà kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ̀lẹ̀ wele ìwé dùn ma, jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rò o fẹ́ra nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ọmọdé tó kún fún mèremère tó lè múnú àwọn ìwé wa dùn mọ́pọlọ wọn jí pépé ó sọkọ ayọ́kẹ́lẹ́ lọ́kùn ọ̀jọ̀kan ọkọ̀ ojú irin lè tòfin ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo ohun tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé kàn sí tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí ó sì kàn lórí Instagram at toddlers toys underscore mart. Freedom Festival twenty twenty three. ọlọ́run ìpè bàbá wòlíì ezekiel olúfẹ́mi adépọ̀jù ó tún máa pa gbogbo onípòjìpọ̀ ìdálẹ́rìn ayọ̀ ní freedom festival tọdún yìí christian assembly bible church wonderful city number twenty four apostle joseph ayọ̀ babalọ́lá way lamadesina estate odò ẹran ìsàlẹ̀ gáràjì ọlọ́run ṣògo ojú ọ̀nà àkọ́rọ́ ìbàdàn ni jésù ti ń dúró dè wá o pẹ̀lú àkórí ẹ̀ èmi yóò kọ́ ìjọ mi i will build my church matthew sixteen eighteen to nineteen ọjọ́ wednesday six sí thursday seven oṣù december ọdún yìí aago mẹ́jọ àárọ̀ nípàdé friday eight december ìṣọ́ òru alágbára ni o aago mẹ́wàá lẹ́ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò sunday ten december ní ìdúpẹ́ prophet j o ọlátiwọn jp ní spiritual father pastor seun oyewusi oníwàásù ní guest minister apostle faithman bámigbóyè máa wà níbẹ̀ àwọn olórin ẹ̀mí yẹmi david látàbúlé elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ àti cabc choir engineer pastor clement adelawo ní assembly pastor tó jẹ́ olùgbàlejò ọlọ́run lee zikẹ́ olúfẹ́mi adépọ̀jù tún máa rọ̀jò ìbùkún sórí gbogbo oníkòtìpẹ̀dá lórúkọ jésù. na as man pass man na him hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. lóore ò bá sí ká tó lọ gbóyìnbó wá láti róòmù ó ti balẹ̀ bàgẹ́sí gbàgede ilé orin challenge ìbàdàn bàbá kérésì fresh àti blast fm àti tiwantiwa one oh six point five fm ìdè rush oyoyo ẹ̀yin ìwé túyẹ́ gẹ̀dẹ̀ wá pàdé ẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì wọlé ọmọ kọ̀ọ̀kan santa ti dé padà. Oh, oh, oh. ọdún mẹ́rìnlélógójì rèé tolúwatọwọ́ àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè dá ìjọ born again christian church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ra àánú gbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sítélì ìpàdé àdúrà tọdún ní tuntun ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo onípojúpo bẹ́jọ́ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà tó ti sú ọ tọ́jà yọ gbọ́ ọwọ́ burúkú olówó àánú ayé ẹ̀ tó fẹ́ wọ́n dànù ọjọ́ ìgbéga ó sì wù kó lo gba ọtún yọ bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dá lẹ̀ aago márùn-ún sí aago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ ká tó jọ darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá wa nínú olúwa àpọ́stélì awólọ́wọ̀ àti bí òkè béèrè fún àkànṣe àdúrà àti tọ́ni zero zero three three three zero eight six three zero zero three three three zero zero eight six six three. níbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olúlé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ń bàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tiwọn ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ kòkó ayé bó o ti rí láìsí àwáwí ìwọ náà má bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ táǹkẹ́ gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o tẹ̀ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ̀ lábẹ́ fòróyìn bàbá wa olùgbàlejò apostle joseph dàpọ̀jọ́ jẹ́nà òfàṣíà tẹlifon zero zero three three four four five one two one ní pìpìpì evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ ń Ajabale. balẹ̀. okay o. Oh eleven easy line. àti dé o adé sí lọ́rùn o. ẹ lójú ọpọ́n ìròyìn àjábalẹ̀ fún tòórọ́ òní ó hmm. du àpò ṣàṣàmùrà ọ̀gbẹ́rí kan bẹ lọ́dọ̀ ẹ̀. ọ̀n bẹ lọ́dọ̀ mi. bí n bá ti mú ròyìn eléyìí dákun mọ́ pé eh, ọ̀nì. ìròyìn ṣàṣàmùrà ọ̀gbẹ́rí ṣàṣàmùrà o eh, ilé mi ọkà fún yín pé nàìjíríà àpò ṣàṣàmùrà rẹ̀ ọmọ ọmọ gbẹ ẹ sì ní nàìjíríà burúkú pé irọ́ ni. ok <laughs> bó la ṣe máa ń dìtà mí orílẹ̀-èdè tí wọ́n bá broke ara dáhùn tí ìròyìn ẹ gbọ́dọ̀ lò fún anu. bẹ́ẹ̀ni ẹsọ agbọ́dọ̀ mọ mhm. all right. ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ wa o kẹ̀sì mọ́ wò wá kedere ní YouTube channel Fresh FM at Fresh FM Ìbàdàn bẹ́ẹ̀ni lórí YouTube ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ o bójú wa bá ti lọ ọbẹ̀ àáká sétìgbọ̀ aráyé ẹ ṣeun ojú òní tìyìn ó yá o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ jẹ́ ànìṣó níbi ìrìn àjò ìròyìn yìí ojú ìwé kẹtàlá lọkọ̀ ajá àbalẹ̀ ni ó balẹ̀ sí. níbẹ̀ ni Arẹwà ti ń sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé àwa ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ lápá òkè ọya Nàìjíríà o àwọn ìdájọ́ ọ̀sọnu tẹ́kẹ̀ ètò ìdájọ́ ń gbé kalẹ̀ lórí ìbò tá a dì lọ lápá òkè ọya yìí bí ìjọba Tinubu ò bá tètè wá nǹkan ṣe sí àfàìmọ̀ àfàìmọ̀ kí what ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yìn àjọ kan <clears throat> tí wọ́n sarapọ̀ láti máa gbẹnusọ láti apá òkè ọya pàápàá jùlọ láti àríwá àárín gbùngbùn apá òkè ọya north central citizens council nccc nccc ní ọ̀pọ̀ orúkọ àjọ ọ̀hún wọ́n ti ké síta wípé àwọn ìdájọ́ ọlọ́kan kan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tá a di lọ ní ọdún 2023 yìí tí ìdájọ́ wà ń jáde lórí ẹ̀ lẹ́ka ètò ìdájọ́ tí wọ́n fi ń yọ àwọn èèyàn tí ìlú dìbò yàn láwọn ìpínlẹ̀ kan lápá àríwá Nàìjíríà NCCC ní àwọn ìdájọ́ tí àwọn rí bí ìdájọ́ rúgbẹ́rúgbẹ́ yìí àfàìmọ̀ kọ́mọ́ dá wàhálà sílẹ̀ bí ààrẹ Bọ́lá Tinubu ò bá tètè mójútó irúfẹ́ wàhálà táwọn sì ń rí yìí tí àwọn ń rí yìí tí àwọn ń rí àfàìmọ̀ kọ́mọ́ bí ìtàjẹ̀ sílẹ̀ bukubuku tí ìlú ó sì dàrú ní apá òkè ọya bí ààrẹ ò bá tètè báwọn tẹsẹ̀ lè bọ́ àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta tí wọ́n pàkórí rẹ̀ ní awuyewuye àti àìdọ́gba tọrọ pọ̀ mọ́ ìdájọ́ ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn court of appeal lórí ìpinnu wọn láti máa fi ìdájọ́ yọ àwọn gómìnà kan lóróyè èyí wọn àwọn gómìnà kan tí ìlú ti dìbò yàn ní àwọn ìpínlẹ̀ bíi Kano ìpínlẹ̀ Plateau Zamfara àtàwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ ẹni tí í ṣe Kọ̀dí Alárẹ̀mú tó sojú fún ẹgbẹ́ tà ń sọ yìí ló buwọ́ lu àtẹ̀jáde tí ń gbóná yakinlala yakinlala yìí ọgbẹ́ni Muhammed Eneji òun náà ló buwọ́ lu àtẹ̀jáde tàtẹ̀jáde ọ̀hún sì kà báyìí pé àwa ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tọ́rọ̀ ọkàn lẹ́ka ètò ìdájọ́ pàápàá jùlọ à ń sin ààrẹ bọ́lá tìǹbù nígbẹ́rẹ́ ìpàkọ́ pé gbogbo ohun tí wọ́n bá mọ̀ kí wọ́n tètè sábì ògùn láti má jẹ́ kí wàhálà tó ṣeé ṣe kó di ìtàjẹ̀ sílẹ̀ lápá òkè ọya nàìjíríà kó wáyé nítorí wípé àwọn ìpinnu àti ìdájọ́ ẹ̀ka ètò ìdájọ́ lórí àwọn ìbò tí wọ́n dì kọjá láwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn lẹ́nu lọ́lọ́ yìí ó ṣeé ṣe kó bí làásìgbò North Central Citizens Council NCCC pẹ̀lú àwọn tẹnu wọn tọrọ lápá òkè ọya àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà míì ni wọ́n ti ké gbàjarì pé omi inú ń kọ àwọn o wípé àmúlùmọ́là ìdájọ́ tó ń ti ìdájọ́ dandawi eléyìí tí ẹ̀ka ètò ìdájọ́ ń gbé kalẹ̀ ní gbìgbìgbì nínú ètò òdìbò gómìnà oṣù kẹta ọdún 2023 march 2023 governorship elections tá a ṣe nílẹ̀ yìí tí wọ́n sì ṣe ní àwọn ìpínlẹ̀ apá òkè ọya eléyìí tí wọ́n yí dànù tí wọ́n ń kéde ẹlòmíì àwọn tọ́rọ̀ kàn ní <laughs> ìpinnu àtàwọn ìdájọ́ ilé ẹjọ́ yìí àfàìmọ̀kọ́mọ̀ dantí àmọ́ pè ní wàhálà ẹlẹ́kùnjẹkùn regional crisis sílẹ̀ ní apá òkè ọya ẹ sì mọ̀ pé bó bá ti bá ojú yọ̀ bámú bí làásìgbò bá ibẹ̀lẹ̀ lápá òkè ọya nàìjíríà lápapọ̀ náà ṣeéṣe kó fara kásá ẹ̀. E wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti paṣẹ ìdájọ́ ilé ẹjọ́ tí wọ́n gbé kalẹ̀ ń Kano Plateau àti Zamfara yìí wọ́n ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ẹlẹgẹ́ bí ẹyin tútù tó jẹ́ pé bọ́ bá fi jábọ́ pa á àfàìmọ̀ kọ́mọ́ tabara alé kọ́mọ́ tabara oko ẹgbẹ́ yìí ni àwọn rí bí ìgbésẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn kan láti mọ̀ọ́mọ̀ fa aṣọ agbára ya lára apá òkè ọya Nàìjíríà tó fi jẹ́ pé àjàkú túkàǹtà gbáàrin ni ọmọ ṣe wọ́n tẹ́nu wọn ò ní kò tí wọn ò sì ní ní ìlànà kan láti máa pohùn pọ̀ láti máa fi ṣe nǹkan wọn gbogbo àṣírí òtún sí wà lọ́wọ́ a sì mọ̀ o wípé ṣe àdàbà ń pò gèdè bíi pẹ́yẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ ń tiri ni à ń fi àsìkò yìí ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé kíákíá ní kánmọ́nkíá báyìí kí ààrẹ ọmọ wo ìṣẹ̀lẹ̀ ìran o kọ́ mọ̀ sọ pé kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan ha ó jù bẹ́ẹ̀ lọ ẹ bá wa dóòlà ìtàjẹ̀sílẹ̀ tó ṣeé ṣe káwọn ìdájọ́ ẹ̀ka ètò ìdájọ́ lórí ìbò tá a dì lọ lápá òkè ọya kọ́dálẹ̀ ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Vanguard fún tòrọ yìí. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi náà mú ìròyìn eléyìí kí n fi ṣe ní tí fi ṣẹ̀wọ́n lọ́wọ́ nù lé o gẹ́gẹ́ bí ìbẹ́ òní àkọ́kọ́ rẹ̀ o ní òkèlè àkọ́bù òkè ìràwọ̀n ọbẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kò sí iṣẹ́ kankan iṣẹ́ ọ̀sẹ́ nàìjíríà o ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ nígboro ayé wípé àpò ṣàṣàmùrà nàìjíríà ti gbẹ kọ̀gbẹ́ ọgbẹ́ tì hmm. ta ló sọ bẹ́ẹ̀ Fálànà ni ló sọ̀rọ̀ yìí jáde inú ìwé ìròyìn Nigerian Tribune ni n ó sì ti mú kà fún wa o gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni tó náà sì tún jẹ́ ògbóǹtarìgì ẹni tó mọ̀ nípa òfin lórílẹ̀‐èdè Nàìjíríà tí sì ń ṣiṣẹ́ òfin Fẹ́mi Fálànà ní ọjọ́ ajé àná ló sọ ọ́ wípé dípò àwọn ọ̀rọ̀ kan tí ń jà káàkiri ìgboro ayé tí wọ́n ń fi dandan hàn wá wípé ebi ń pa nàìjíríà kò sówó lọ́wọ́ nàìjíríà ah! ó ní òbítíbitì owó ń bẹ lọ́wọ́ nàìjíríà léyìí tí kò sì lè gbẹ títí ayérayé ni Fálànà ní sọ̀rọ̀ náà jáde níbi tí wọ́n ti gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ ló kọ Owólabí Àfúyẹ́ èyí tí wọ́n pè ní Olabi Afuye Memorial Lecture lára èyí tí wọ́n ti sàmì sílẹ̀ fún ọ̀sẹ̀ àjọ̀dún ẹgbẹ́ agbẹjọ́rò Nigeria Bar Association Ìbàdàn Branch Law Week èyí tí wọ́n ṣe ní Ìyágẹ̀kú nílùú Ìbàdàn Falana ni ló sọ̀rọ̀ ó ní àpòṣàṣàmùra Nàìjíríà ò lè gbẹ irọ́ ni o ẹ mọ́ tàn wá jẹ ó ní nígbà kan mo kọ̀wé nípa owó kan three four point two billion naira ó ní èyí tí a sì ti rí gbà padà báyìí sí àpò NNPC ó ní lẹ́yìn ìwé òun owó míì one point one billion dollars ó ní wọ́n tó ti san sápò NNPC ó ní ṣùgbọ́n owó yìí inú àpò àsun orílẹ̀-èdè Nàìjíríà ló kí wọ́n da owó yìí sí kó lè ṣe Nàìjíríà àtọmọ Nàìjíríà láǹfààní àmọ́ ìṣe ni NNPC pàkà mọ owó yìí ó ní a sì gbà ó a owó ń tá fòmí san owó NNPC ó ní àwọn owó míì náà tó ń bẹ àti àwọn ìdájọ́ míì ìdájọ́ míì tó ti wáyé látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ tó ń rí sí epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn owó kan ń bẹ tán há mọ́ wọn lọ́wọ́ a ní láti rí i pé a gba àwọn owó yìí padà ó ní fún odidi ọdún méjìdínlógún ó ní í ṣe ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà tọ́lọ̀rẹ́ gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùṣirò owó tí wọ́n wá pẹ̀lú àkọsílẹ̀ kan tí a ní sixty two billion dollars pé ó wà ńlẹ̀ ó ní a tún ti rí owó míì gbà báyìí látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ mẹ́fà tó jẹ́ pé ilẹ̀ òkèrè náà ni wọ́n ti wá oníláàrin àkókò oṣù kẹfà ọdún yìí títí di oṣù kejìlá tá a wà yìí ó ní ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ ó ní owó tí wọ́n pín maka tí wọ́n pín lóṣooṣù gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pín allocation ó ní owó òun à ẹgbẹ̀lẹ́mù kúmọ̀ ni ó ti lé ní tírílíọ̀nù owó náírà ní èyí tí wọ́n máa pín ní ó ní nínú oṣù kẹrin ó ní ẹgbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀tàlélẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín márùn-ún six hundred and fifty five billion naira ó ní iná ni wọ́n pín ó ní tẹ́ ẹ bá wàá fojú wò báyìí kọ̀ hàn lára ọmọ nàìjíríà èé ṣe tó fi wá jẹ́ báyìí wípé ìṣẹ́ wà ń ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kò sì yẹ kí ìṣẹ́ ọ ṣẹ́ wa ọ̀ ó ní fún àpẹẹrẹ báyìí ó ní ìjọba ó ní ìjọba àpapọ̀ wọ́n ti san ẹgbẹ̀rún márùndínlógójì thirty five thousand naira fún àwọn òṣìṣẹ́ ìjọba wọn ó ní kí làwọn ìpínlẹ̀ ń ṣe o ẹ ṣàlàyé fún mi àwọn ìjọba àbílẹ̀ ńkọ́ ṣe bí ẹlẹ́kàǹkà ni àwọn owó tẹ ẹ pín níbo lẹ wá ń dà á sí o ó ní mo fẹ́ sọ fún yín wípé àkókò tí ìjọba tó wà ń tà yìí tó dé ó ní mo sọ fún wọn wípé ìjọba yìí ẹ jẹ́ ká wò ó dáadáa ká sàmì rẹ̀ wípé torí epo ètí jálẹ̀ epo tá à ń gbé jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ọjà nǹkan bíi one point seven million barrels ó ní tẹ́sí ń tà ní one hundred dollar per barrel ó ní àmọ́ kí ẹ wá ṣàlàyé fún mi níbo nìṣẹ́ wá wà o kò ṣàwáwí kankan wípé ìṣẹ́ńṣẹ́ nàìjíríà ó ní mo ti sọ ní ìta gbangba kódà mo tún sọ ìkan nípa ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní àwọn nǹkan àlùmọ́nì inú ilẹ̀ bíi ogún twenty solid minerals ó ní ń bẹ ní abẹ́ ilẹ̀ fún ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. ó ní ọ̀kan nínú àwọn nǹkan àlùmọ́nì yìí kódà ó lè rọ orílẹ̀-èdè nàìjíríà gan lọ́rọ̀ láti pàṣẹ ìpínlẹ̀ ọ̀yọ́ góòlù ní kẹ́ ẹ sọ ni abilitium àtàwọn nǹkan míì míì báwọn tó forí mu sábẹ́ lẹ́ẹ̀lẹ̀ ó ní àìsàmúlò gbogbo àwọn nǹkan báyìí lọ́jọ́ wọn mọ̀ tàn wá jẹ wípé ìṣẹ̀ǹṣẹ̀ nàìjíríà ẹ sì mọ̀ ẹni ọba mọ̀ nǹkan fipamọ́ kọ́rántì ẹni tọ́mọ̀ wá o Fálànà tó tẹ̀ síwájú ó lẹ́yẹ ká sọ fún àwọn tó jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò kí wọ́n dìde o kí wọ́n dóòlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbọmọ Nàìjíríà sílẹ̀ tó sọ pé tá a bá wa lọ rèé sọ̀ra ẹ kàn rí pé àwọn tí ń kó àjálù bọ́ orílẹ̀-èdè Nàìjíríà níṣẹ́ wọ́n dìde wọ́n lọ rèé gba lọ́ọ̀yà nísìn pé ẹ mọ̀jẹ̀ wọ́n ṣèwádìí àwọn ọmọ wọn ó sì fẹ́ ṣe láṣegbé lọ́jẹ́ kẹ́mi ọmọ ké tí mo fi ń yan báyìí ẹni ọ̀wẹ́ júlẹ̀ rúmbà ó ní ẹ wò ẹ jẹ́ ká dìde ká béèrè fẹ́ tọ́ wa gbogbo ẹ̀yin lọ́ọ̀yà lọ́ọ̀yà ẹ dìde ẹ wò ẹni ọba wa fẹ́ máa ta ẹrẹ̀ yí ẹ̀ka ètò ìdájọ́ lára etu láṣìírí kẹjẹ ká fi ṣẹlẹ́yà ní ìgboro ayé ó ní fún ti ìdádúró ká lè bá a máa náwó gbọ́ bùkátà lórí ara wa financial autonomy fún àwọn adájọ́ àti ẹ̀ka ètò ìdájọ́ olóyè kẹ́hàn gómìnà kẹ́hàn náà dìde wọ́n ra àwọn lọ́wọ́ ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bìdígẹ̀gẹ̀ tẹ́yìn náà tẹ́yìn gbé fáwọn adájọ́ èyí ò lè ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ káwọ́ olówó tà náà tá a mọ̀ dáná àmọ́ bí a náwó sí i àwa ní èsè òmùsùá ẹ wò ó Fálànà sọ̀rọ̀ ilẹ̀ wẹ̀. kábíyèsí olódùmarè lórí àpérò àti wá nǹkan ṣe sí bí ojú ọjọ́ ti ń rí lágbàáyé tó wáyé ní ilẹ̀ Dubai ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ̀rọ̀ pé ẹ mọ̀mọ̀ parọ́ mọ́ ẹlẹ́dàá ìjọba gbogbo àwọn aṣojú délígéètì tí ìjọba ti Nàìjíríà kó lọ tí wọ́n sì fowó ìlú gbọ́ bùkátà ìrìn ọ̀hún kojú okòó lé nírínwó àti méjì four twenty two delegate lọ bọ́lẹ́tìrí one thousand kìnnìkan kìnnìkan mínísítà ètò ìròyìn òun náà ni ó ṣàlàyé ìjọba nàìjíríà àánú òde yìí òun náà ni ó ṣẹ́ wípé kò sí ní ti ń jọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí àwọn èèyàn kan ń gbèròyìn rẹ̀ kiri pé àwọn fi owó òlu owó orí tútù orí gbígbẹ àwọn fi gbọ́ bùkátà àrìn àjò wọn re ìlú Dubai ní United Arab Emirates fún àpérò lórí bí ojú ọjọ́ ti ń rí tí ó ń wáyé ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ mínísítà ètò ìròyìn àti ìlà aráàlú lọ́yẹ̀ Mohammed Idris nínú àtẹ̀jáde kan tó fi síta ló kọ ìjọba àpapọ̀ ló ti sọ pé ṣẹ̀rí àwa mọ̀ wípé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú tí wọ́n fi owó ìlú ṣe pàápàá lọ́wọ́ ìjọba aráàlú máa nífẹ̀ẹ́ àti fẹ́ tọpinpin ẹ̀ fún ìdí èyí àwa náà ò ní í já aráàlú nítàn mọ́ ní gbogbo ọ̀nà bóyá láti bàánà owó ìlú àbí láti lo owó ìlú ní ìlòkulò omi òjò ara bẹ́ẹ̀ òun náà ni ìwọ̀nba àwọn okòólé ní irinwó àti méjì èèyàn tí ìjọba fi owó ìlú gbọ́ bùkátà re ìrìn àjò lọ sí ìlú Dubai láti lọ rèé jíròrò lórí bójú ọjọ́ tí ń rí àmọ́ tó jẹ́ pé àwọn èèyàn kan náà padà bẹ̀rẹ̀ sí ní kọ ìkọkúkọ ìròyìn síta tí wọ́n sọ pé àbàtẹ̀ àbàtẹ̀ one thousand six hundred and kìíní kan ní ìjọba àpapọ̀ nàìjíríà fi owó òlu ni wọ́n fi gbọ́ bùkátà lọ mínísítà ètò òròyìn ni ẹ wò ó ẹjẹ́ á máa béèrè dáadáa kó tó di pé àwa náà mọ̀ bá àyàn kẹ́nu bó ọ̀rọ̀ máa fọ́n kiri sí ìgboro ayé mínísítà ni lára àwọn tí ìjọba gbọ́ bùkátà wọn pẹ̀lú owó ìlú lọ sí ìrìn àjò tá à ń sọ yìí làwọn lọ́gàálọ́gàá tọrọ ọkàn gbọ̀ngbọ̀n lórí bójú ọjọ́ ti ń rí tí wọ́n ò rí ipa kan tí wọ́n fẹ́ lọ rèé kó fún nàìjíríà ńbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì náà tí wọ́n tún jẹ́ aṣojú ìjọba tí ọ̀rọ̀ tá à ń sọ yìí tọ́kàn àwọn ìsọ̀rí tí ìjọba fi owó rán lọ sí ibẹ̀ òní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ amú wọn ní àwọn iléeṣẹ́ bíi iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká Federal Ministry of Environment amú wọn láti iléeṣẹ́ ààrẹ gangan presidency amú wọn láti ọ́fíìsì igbákejì ààrẹ vice president mẹ́sàn-án la mú mbẹ̀ bóyá kí n mọ̀ ọ́n mú láti wọ́n ní bí wọ́n ṣe àokòólé ní irinwó àti méjì òun bí wọ́n ṣe mú wọn káàkiri iṣẹ́ ìjọba rèé o iléeṣẹ́ ààrẹ kéde pé ní federal ministry of environment tiẹ̀ wọ́n mú mẹ́rìnlé ní ọgbọ̀n thirty four ní àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí nílẹ̀ wa nàìjíríà national council of climate on climate change amú thirty two méjìléníọgbọ̀n èèyàn méjìléníọgbọ̀n lọ́wọ́ láti bẹ̀rùn ní ministry of environment thirty four ní gbogbo ministry kankan tí í ṣe iléeṣẹ́ ìjọba àpapọ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti mú èèyàn káàkiri káàkiri mẹ́tàdín ní àádọ́sán one sixty seven ni wọ́n mú bí eléyìí o ní presidency wọ́n mú sixty seven lọ́fíìsì vice president wọ́n mú èèyàn mẹ́sàn-án ní national assembly wọ́n mú èèyàn ogójì ní àwọn iléeṣẹ́ àtàwọn lẹ́ka àjọba àtàwọn àjọ àjọ àjọ parastatals àti agency wọ́n mú seventy three ẹ wá ṣírò gbogbo ẹ̀ pọ̀ four twenty two wọ́n ti fọ́ so therefore therefore so ẹ lọ gba balance ìròyìn o ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ́ òní. nínú ìwé ìròyìn ti The Nation ni wọ́n ti mú ẹlẹ́ẹ̀kejì kà báyìí o èyí tó ń sọ wípé ègbé ayé oyè tíkẹ́ o mọ́mọ́ Nàìjíríà lọ́wọ́ pàápàá àwọn tó jẹ́ òṣìṣẹ́ ó ti ń gbowó oṣù látàrí èyí o ẹgbẹ́ òṣìṣẹ́ ọba NLC wọ́n ṣe tán láti lọ jókòó ìdúnàdúrà lẹ́ẹ̀kan sí i pẹ̀lú ìjọba ní ìbámu pẹ̀lú bí ta ṣe rí ẹgbẹ́ NLC tó jẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ń bójú wòkè báyìí pé láìpẹ́ láìjìnà kí ìjọba ó jẹ́ káwọn ní àǹfààní àti ìjókòó fikùn lukùn kí wọ́n forí korí o lórí bí ìta ṣe rí báyìí tó jẹ́ pé ayé mọ́yọ́mí gàrí lọ́mọ nàìjíríà wà ẹni tí í ṣe olórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọba Joe Ajaero ló sọ̀rọ̀ náà jáde Ajaero ló sọ wípé àwọn tiẹ̀ ti wá ṣetán báyọ̀ láti rí i dájú wípé owó tí òṣìṣẹ́ bá ń gbà báyìí yóò lè mọ tó gbọ́ gbogbo bùkátà láì ní mọ lálàsímọ̀ NLC president ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lánàá níbi ìṣí ìjókòó ètò kan tó wáyé nílùú Àbújá ó ní owó tó kéré jùlọ tá à ń pè ní national minimum wage tí wọ́n buwọ́lù ní ọdún 2019 látọ̀dọ̀ ààrẹ àná Muhammadu Buhari ó ló yẹ kí wọ́n tún ti yiri rẹ̀ wò lẹ́ẹ̀kan sí òun ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba ló ṣe àlàyé pé àwọn gómìnà gómìnà àti àwọn èèyàn tó jẹ́ oníléeṣẹ́ lẹ́ka àti aládàáni lórílẹ̀‐èdè nàìjíríà ló yẹ kí wọ́n wò ó pé bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí kò yẹ kó jẹ́ pé owó táwọn èèyàn ń gbà kò ní máa tó wọn láti ẹ̀ ti jẹun gbèlè ìtàkẹ́ pé wọ́n sọ pé àwọn gbọ́ bùkátà míì àjárò ẹni tí igbákejì ẹ̀ tó sojú fún níbi ìjókòó ọ̀hún èyí ọ̀gbẹ́ni Benjamin Anthony ló sọ pé ó ti pọn dandan báyìí o fún gbogbo ìjọba lẹ́lẹ́kajẹ̀ka àti àwọn tó wà ní ẹ̀ka iléeṣẹ́ aládàáni pé bí ìta ṣe rí báyìí ara ni aráàlú ẹ wò ó nítòótọ́ ni ara ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló yí àmọ́ ara wa ò gbọ́dọ̀ yí nítorí ti èyà ó ní àwọn èèyàn ló yẹ kí a máa bójú wo ara wa nígbà tó bá tọ́ àti ìgbà tó yẹ láti bomirin bí ibi tí bàtà tó ti ń tà wá lẹ́sẹ̀ ó ní yíyọ tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹtiró ó ló tiẹ̀ ti wá jẹ́ kí wàhálà ọ̀hún kọ́ wa peléke sí ni pàápàá àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ tí ń gba owó oṣù ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ìrora yìí pọ̀ débi wípé ó ọba lówó lápò gan kí ló fi rà owó tó ní lápò kò lè ra nǹkan kan ó ní sójú ọ̀wá mọ́ ti owó lọ́ọ́ báwọn oníta àbá fẹ́ kójú ó towó ó yẹ kí ìjọba kó dìde kọ́mọ̀ wípé eléyìí ní nǹkan tá a gbọ́dọ̀ fún àwọn èèyàn láti rí i dájú wípé bí ó ti wò kí ọjà ọ̀fẹ́ gbẹnu lókè tó àwọn èèyàn wọn ò ní nǹkan tí wọ́n fi rà wọ́n sì máa rí ọjà náà rà ó ní a gbọ́dọ̀ mọ̀ wípé bí ìta ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò rọrùn o kò rọrùn a ò gbọ́dọ̀ sọ pé kò rọrùn láti gbé ilé ayé ni ó ní béèyàn ọba sì gbé ilé ayé ẹ mọ̀ pé ojúṣe ìjọba ni pé kó rí i dájú páwọn èèyàn ti ń bẹ lábẹ́ ẹ̀ ti ń ṣe àkóso lé lórí pé kí ara ó dẹ̀ wọ́n kí ìgbé ayé wọn kí ọmọ ṣá mọ́lámọ́lá ọ̀ oníbàá ṣe ń fojú wò wípé ìjókòó ìfikùnlukùn míì yóò tún wáyé báyìí látàrí ti owó oṣù tó kéré jùlọ national minimum wage ní ọdún 2024 ó ní afẹ́ kíjọba kí wọ́n gbọ́ alágbòye o àti àwọn tó wà lẹ́ka aládàáni pẹ̀lú gbogbo àwọn èèyàn tó lẹ́nu nídìí ọ̀rọ̀ ìtajọ jókòó tájọ sọ̀rọ̀ kí a gbọ́ra wa yé láti rí dájú wípé owó tó bá gbé wọ̀n ni ọyẹ ká jọ buwọ́lù níbẹ̀ léyìí tí yóò sì jẹ́ pé bí ìta ṣe rí yìí a ti mọ̀ pé déédéé ní tí ó ṣe rẹ́gí pẹ̀lú bí ìta ṣe rí ní ìta buwọ́lù fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe lọ ẹ lọ wo ìyókù lójú ìwé ìròyìn ti The Nation tó jáde láàárọ̀ tòní. àwọn èèyàn ti ń yí ìlànà ìbuwọ́lù signature nu o tó jẹ́ ti Akérédolú láti máa pitúkítú nínú ìjọba londo ìròyìn yẹn ń bọ̀ létí gbọ̀nyìn báwa bá lọ sójú ọjà tá a padà dé. àjà balẹ̀. àjà balẹ̀. Hello and welcome to Tokwa Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. Oh, ministry nínú prophetic conference. àkòrí tọdún yìí the unveiling covenant of God. ìlérí ọlọ́run tí kì í yẹ. látọjọ́ tuesday fa the sunday twenty december. di ọlọ́run tó pe pásítọ̀ yọ̀mí. adélóye yóò fi máa bá àwọn èèyàn dá májẹ̀mú àánú tí kì í yẹ. ìrànlọ́wọ́ ojúrere àti àtìlẹ́yìn látọrú wá o. nípasẹ̀ fi olólórí àwọn ìránṣẹ́. apostle aidi lawọ. reverend jẹgẹdẹ evangelist pọju johnson. reverend lẹkàn babatunde. prophet oyewumi. pásítọ̀ yọ̀mí àti dọ̀gá. adélóye yóò máa gba gbogbo èèyàn lálejò. ọjọ́ tuesday fa ní of praise ní ọjọ́ wednesday six àti thursday seven. a ó pàdé láàárọ̀ àti nínú sọjí ìrọ̀lẹ́. ìṣòro lọ́jọ́ friday ọjọ́ sunday tenth december ìsèdúpẹ́ láàárọ̀ pẹ̀lú ìsọjí márùn ìrọ̀lẹ́. gbogbo ẹ̀ ní land of refuge evangelical ministry the high fountain of knowledge school of kọ́láwọlé street twelve flat ọ̀pọ̀rọ̀ kẹtùrú ń bàdàn. gbogbo èèyàn ló máa sọ testimony tọdún yìí lórúkọ jésù. ìbàdàn ni mo wà. bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀. àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábò ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo náà wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí o bá ti ń ṣàfihàn ọjà rẹ wàá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ I know my long soul. iṣẹ́ òru àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jebe tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tìtìtì tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church àbàpàtà àgbájé ìjòkòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ tòun ti ìgbéga látòkè wá àwọn tí òṣìṣẹ́ ìránṣẹ́ pastor ayọ̀ ìlọrí pastor délé evangelist jeremiah àtọ̀mọ́kùn àwọn tí tí yóò forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist ọlámídé wa divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbárimú jésù lolúwa ọpẹ́ olóore àdáàdá tán òní ọjọ́ karùn-ún oṣù kejìlá lọ́jọ́ ọpẹ́ sọ́ba olóore tó ṣẹ̀dá olóore àyájọ́ òní yìí gangan lọ́jọ́ ìyìn tó gàgàrà sí Jehovah nisi tó fẹ̀bùn kàǹkà ṣayé yìí lóore màmá wa Victoria Adoni Samson Mama Bovas ní ẹ̀bùn àrà ọ̀tọ̀ tó lódùmarè mọ̀ọ́mọ̀ fi ṣèkẹ́ àwùjọ ọmọnìyàn torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àyájọ́ òní tí í ṣe ọjọ́ karùn-ún oṣù kejìlá lẹ́bí ará àti ọ̀rẹ́ tó fi mọ́ ojúlùmọ̀ máa ń bá màmá dáwọ́ ọ̀dùnnú ọjọ́ ìbí wọn. ìyá wa màmá àtàtà aláàánú mẹ̀kúnnù Victoria Adoni Samson màmá Bovas kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ o èrè alálùbọ́sà ọmọ arólú ta ló sọ pé èrè olódò náà ẹ̀gbọ́n ta ló sọ pé ìré ò lómi afẹ́fẹ́ lẹ́lẹ́ lomi ìpẹ̀kun onípẹ̀kun lomi ayaba àdùnní aya àbàdàn lójúde olúyọ̀lé ẹ kú ọjọ́ bí o olùkéde ẹni tó mọ rírì olóore. pupa pupa ní vost vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor lajẹ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa trenin pankọ́pín oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè trenin pẹ̀lú salmon oil aloe vera plus. Kamash láwọn ilé ìtajà ògùn bíi Kúnlẹ́ra àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn a wà ní nọ́mbà three Ayọ̀ Adékúnlé close ní Bódìjà Ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín ló jẹ́ jẹ wá lógún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń pòǹgbẹ láti mọ jésù olúwa ṣùgbọ́n títí di àkókò yìí wọn kò tí ì mọ̀ wá bá jésù olúwa pàdé nínú ìpàdé májẹ̀mú tí iṣẹ́ ìránṣẹ́ international gospel evangelistic ministry igm ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ àlàmísì ọjọ́ kejìdínlọ́gbọ̀n sí ọjọ́ sátidé ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún yìí ní aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ olúùlú igm ní ibi ìpàdé ìfẹ́ olú lẹ́bàá ibùgbé àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú alákíá ìbàdàn oníwàásù ni wòlíì timothy ojú Hallelujah pẹ̀lú àkòrí Jésù lólúwa o lè darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì wọ̀nyí www.igemcity.org facebook.com slash igemcity sino.fm slash igemcity lórí tiktok at timothy ojotisha lórí youtube at gvbl jésù kristi lolúwa. ajá balẹ̀. ajá balẹ̀. nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbé fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. olóyè sódẹ̀kẹ́ kámápùrọ̀ ilé ìyáyè gbà ẹ kú ìnáwó ẹ ṣe adúlé adé kárí orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn fọ́nísọ̀s wọ̀nyí wọlé. ọ̀dọ̀ Johnson eré mo ti ra àwọn l'Íbàdàn bíi ojúlówó fọ́nísọ̀ làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹ ilẹ̀ lè ní àmàtọ́ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣí lẹ́nu ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nísọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn lọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú royal oak and marble dining sets executive office furniture lónírúurú banquet furnitures bed and dressing mirror tó fi mọ́ kitchen cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojúlówó imported ni furniture lọ́dọ̀ Johnson A Nigeria Enterprises ní shop number AA eighteen to twenty railway shopping complex off alẹ́ṣẹ̀lọ́yẹ̀ market àti eight eight to 11 railway shopping line by Alalubosa junction Iyagoku railways crossing Ibadan telephone zero zero zero zero eight two three three five five 080-2303-0550 tàbí 070-6225-2649 Johnson A Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. yìnyín yẹn olúwa ọba tó dá wa sí. Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ You Fit Fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. <laughs> BHO fún talent dọ́kúmẹ̀ntì ẹ̀ pínpínlẹ́pínlẹ́ láìsí wàhálà ọmọ onílẹ̀ wọ́n tún dé pẹ̀lú emba promo lórí estate wọ́n fẹ̀yìntì edco tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìlàjì hotel and resort lọ́nà àràmbàdàn fẹ̀yìntì edgecore santa ní one point three million tó ní good road network security to standard iná ọba tí kì í fìgbà kan ṣẹ́jú tí dọ́kúmẹ̀ntì ẹ̀ sì pé pérépéré láì wàhálà eight hundred thousand naira ní báyìí látàrí promo tó ń lọ lórí ẹ̀ tẹ̀bá ti ra plot kan eight hundred thousand two bag of cement pẹ̀lú one hundred block fún foundation lẹ́ máa gbà bẹ́ẹ̀ la àyè sọ díẹ̀ díẹ̀ sì tún wà four point eight million naira láǹtà éka kan ṣùgbọ́n látàrí promo yìí three point five million naira lẹ́ máa ra éka ọ̀gbọ̀n tẹ̀ra ti sanwó instant location tẹ̀sán ni láti ralẹ̀ nífẹ̀yìntì edgecore sí orbis edge home ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní nọ́mbà thirty six gbadebo street mọ́kọ́lá ìbàdàn tàbí kẹ́ ẹ máa pè zero eight zero nine nine one zero zero zero eight four pẹ̀lú orbit edge home sí twenty twenty four wọ́n máa bá ẹ̀yà ayọ̀ ilé tuntun. aláyọ̀ tí fáyọ̀dé hallelujah. ẹ jẹ́ àlọ́gbàre ló wà dánimọ̀gbàgbé lọ sí àjọ̀dún ìkórè ọdún kọkànlélógún celestial church of christ ìtẹ̀dé olúwa modern cathedral ṣàgbé ìbàdàn monday december four láwùsídẹ̀ẹ́ pẹ̀lú ìpàdé àdúrà aláàgọ́ márùn ìrọ̀lẹ́ pẹ̀lú venerable spray evangelist J.O. ayọ̀délé tuesday december five ní ìṣọ́nà ó fi mẹ́ẹ̀tọ́ àwọn obìnrin rere wednesday december six ní àkànṣe ẹ̀sìn àwọn ojú olúwa pẹ̀lú venerable spray evangelist akínkílànkó láago mẹ́sàn-án òwúrọ̀ thursday december seven ní lecture pẹ̀lú evangelist kórèdé ògúnmọ́lá football match ní friday december eight tá a sì tẹ́ pẹpẹ orin yìí ní saturday december nine láago mọ́kànlá òwúrọ̀ pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kọ̀ òjọ̀kan sunday december ten ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà venerable spray evangelist rántí àjàyí big daddy lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ celestial church of christ ìtẹ̀dó olúwa múdé cathedral sagbe area headquarters araromi street ọ̀yọ́ ìlọrin expressway sagbe ìbàdàn ni ó ti wáyé ìgbìmọ̀ ìkórè lóní ọba adánimọ́gbàgbé ń retí yín o ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń bẹ ní challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ road ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ajá balẹ̀. ajá balẹ̀. nípínlẹ̀ ondo àjùlọ ni àfikọ́lọ̀ wọn ṣáfà jùlọ han àwọn karambani lọ́gàálọ́gàá lẹ́nu sí ọba ìpínlẹ̀ Ondo tí wọ́n yí ìlànà ìbuwọ́lù gómìnà láti máa fi ṣiṣẹ́ kíṣẹ́ iṣẹ́ burúkú nínú ìjọba londo bá a ṣe ń sọ̀rọ̀ yìí akọkọlùkọkọ ajàfẹ́tọ̀ọmọnìyàn kan tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò nílẹ̀ yìí ọ̀mọ̀wé Káyọ̀dé Àjùlọ ló ti lọ́ọ́ rèé sọ̀rọ̀ lórí tẹlifíṣàn kan ní àná tó fẹ̀sùn kan àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ondo lásìkò yìí pé ìlànà jìbìtì ni wọ́n fi ń buwọ́ lu àwọn ìwé pàtàkì pàtàkì láti máa fi ṣiṣẹ́ kíṣẹ́ ló kọ Rotimi Akeredolu gómìnà tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo òun náà ni wọ́n sì fi ń buwọ́ lu àwọn ìwé tí wọ́n ń buwọ́ lù yìí àjùlọ ló sọ̀rọ̀ yìí ní Arise Television ó ní lóòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ́hún ìlànà òfin kò fààyè gba Lucky Ayédàtiwa láti jókòó sórí àpèrè ìjọba lásìkò nítorí wípé Akérèdọ́lù gan ò tí ì fínúfíndọ̀ taari agbára àti àṣẹ gbogbo sí Lucky èyí ló sì fà á tó fi jẹ́ pé Lucky Lucky ò tí ì mú láti di gómìnà tààrà ní ìpínlẹ̀ Ondo nígbà àwọn oníròyìn wà ń bí wípé ọ̀mọ̀wé àjùlọ kí ni ẹ sọ pé ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ó ní ha èèmọ̀mọ̀ ni ní agége mọ̀ ni ajáwẹ̀ wòrò sọ ó gbé báàgì ó tún dé gọ́gù ó ní n ti ń ṣẹlẹ̀ lásìkò yìí ní ìpínlẹ̀ Ondo ó yẹ kí àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé àjọ EFCC kí wọ́n lọ rèé kàn kún ìjọba ní ìpínlẹ̀ Ondo àwọn lọ́gàálọ́gàá lẹ́nu sí ọba kan kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ́ wọn lọ́fun yọ̀yọ̀ láti pé kí wọ́n sọ tẹnu wọn ó ní ìdí abá ni pé wọ́n mọ̀ ti yí signature ẹ̀yìn gómìnà Rotimi Akeredolu wọ́n lo àǹfààní para gómìnà ọ̀dà tó nǹkan dàsìkò yìí láti máa ṣe iṣẹ́ burúkú tí à ń sọ yìí ó ní mo hù gbọ́ èmi gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò mo gbọ́ mo gbọ́ tààrà tó yàtọ̀ sí ìròyìn ẹlẹ́jẹ̀ pé ó kéré tán àwọn kọmíṣánná bíi márùn-ún kan nínú ìjọba Akérédolú mi bá ti kọ ẹ̀hún mẹ́mò kan ni wọ́n ò bá gbé lọ sí ọ̀dọ̀ Akérédolú ńgbà wọn ò bá padà dé wọn ò pé Akérédolú ti buwọ́lu mẹ́mò ńgbà tá a bá sì yẹ àwọn mẹ́mò ọ̀hún wò láàrí wípé eléyìí kì í ṣe signature ẹyẹ Akérédolú tó nǹkan ọ yàtọ̀ síra wọn lóòótọ́ ni wọ́n gbìyànjú yíyí rẹ̀ hmm. àmọ́ padà yàtọ̀ ọwọ́lọ́wọ́ ìsọ̀ olùdákọ́bù ni hmm, hmm. à ń wò yìí ó ní ó súwa o ní ìpínlẹ̀ Ondo àjùlọ ní bẹ́ẹ̀ bá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́ kàn sí ẹ̀ka ètò ìdájọ́ àwọn ó sì yín gbẹ́rẹ́ ìpàkọ́ pé bí èèyàn bá fààyè gba akọ́ṣẹ́mọṣẹ́ oníwádìí abẹ́nú private investigators láti lọ rèé ṣàbẹ̀wò sí wọn nípínlẹ̀ Ondo láti wádìí kí ní ń ṣẹlẹ̀ nínú ìjọba lásìkò yìí èsì tí ẹ bá bọ̀ látọ̀dọ̀ investigator hey, yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àṣé èèyàn ló lè àṣé èèyàn ló lè asọ́mọ ẹ̀dá ádámọ̀ ní ń bẹ lábẹ́ ẹ̀kọ́ tọmọ aráyé ń pè lára ọ̀run kìnkìnkìn ó ní wọ́n ti ṣiṣẹ́ búkú iṣẹ́ oró lọ ní rẹpẹtẹ nínú ìjọba nípínlẹ̀ Ondo báyìí o àmọ́ ìsọ̀rọ̀ ní ìgbèsè ńgbà tí ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn chief press secretary sí si gómìnà Rotimi Akeredolu Richard Ọlátúndé tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ wò ẹ kọ̀yìn sí àwọn gbọ́ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n wọ́n yí signature wọ́n yí signature táwọn kan sọ kì í rọ́ọ̀fù gbù àṣà tí ò ní kánú òun náà ni o kò sẹ́ni tó yí signature ẹnikẹ́ni o Ọlátúndé wàá rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n dákun kí wọ́n má fàyè gba ẹnikẹ́ni láti dàárín wọn rú o kí wọ́n má sì gbọ́ ìgbọ́kúgbọ́ tí àwọn èèyàn ń rọ ní ìrọ́kúrọ̀ sí etígbọ̀ wọn oníṣẹ́ ara wọn ti ń fẹ̀sùn kàn kí pé wọ́n ti yé signature yìí mo rò pé wọ́n ń lá àlákàlà àbí kó jẹ́ pé wọ́n ń jarán ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ́yàká belengan torí yín ni o. ìròyìn èyí tí ń kà yìí ló ní ṣe pẹ̀lú àwọn ọmọ ìjèṣin tórúkọ wọn ń bẹ ní ìwé tó kọ àwọn olùdìbò wà lórílẹ̀‐èdè nàìjíríà underage voters. Okay. ilé ẹjọ́ tó ga kan ní ìlú àbújá náà ni ó ti pàṣẹ pé kí àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa pé kí ó tètè lọ ṣe àwárí àwọn òkọ̀ kóòkọ̀ kan àwọn ọmọ ìjèṣin àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ̀ tí wọ́n kọ orúkọ wọn sínú ìwé olùdìbò lórílẹ̀‐èdè nàìjíríà pé oṣù mẹ́ta péré ni àwọn fún àádọ́rùn-ún ọjọ́ ni kí wọ́n fi ṣe àwárí àwọn tí orúkọ wọn wà ńbẹ̀ yìí tó jẹ́ pé wọn ò tí ì ní ọjọ́ orí láti lè jẹ́ olùdìbò lórílẹ̀‐èdè nàìjíríà onídàájọ́ obiora eguatunu ìdájọ́ kan tó gbé kalẹ̀ iná ni ó pàṣẹ fún àjọ INEC pé kó ṣe àwárí àwọn tí wọ́n lọ rèé ṣe agbátẹrù bí orúkọ àwọn àpẹẹrẹ wọ̀nyí bó ṣe wà nínú ìwé olùdìbò lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n sì fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ kí wọ́n jẹ ìyàtọ̀ ẹ̀ wọ́n jẹ lábẹ́ òfin gẹ́gẹ́ bí àjọ orísun ìròyìn orílẹ̀‐èdè nàìjíríà news agency of nigeria bí wọ́n ṣe kọ́ jáde tí nigerian tribune tọ́wọ́ tẹ́ pẹpẹ rẹ̀ wọ́n ní wọ́n sọ wípé onídàájọ́ ìgbóàtù ló tún pàṣẹ wípé kí inec kọ́lọ́rẹ̀ẹ́ yọ gbogbo àwọn orúkọ kórúkọ àwọn orúkọ àwọn mọ̀jẹ̀sí wọ̀nyí ti bẹ nínú ìwé ìforúkọsílẹ̀ olùdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ó ní lọ́gán ni o ó ní gbogbo àwọn orúkọ tí wọ́n bá ti yọ kó mbẹ̀ kí wọ́n jẹ́ kí àjọ INEC kórè bákan náà kí wọ́n gbé sí orí ayélujára wípé gbogbo rọ̀tìrọ̀tì tí mbẹ́mbẹ́ àwọn ti gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn sì ti dànù kí wọ́n wá kó àwọn orúkọ tuntun tí ọ̀la bá wọn ọ̀hún wọn kò sí ìta wọn ni àwọn orúkọ tí wọ́n bá kó kúò nínú ìwé ìforúkọsílẹ̀ olùdìbò ni wọ́n pè ní ẹ̀rí a tá a mọ̀ sí exhibit a onídàájọ́ ló tún wá pàṣẹ wípé ó tún pọn dandan o wípé àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò yìí kí wọ́n wá lọ rèé gbé ìwé kan lè tí ó jẹ́ ẹ̀rí máa ìṣó tí yóò fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti kó àwọn rọ́tìrọ́tì yìí kúrò nínú ìwé olùdìbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní yàtọ̀ sílẹ̀yìn o wọ́n pàṣẹ fún àjọ INEC pé kí wọ́n gbé e sí ìta kọ́mọ nàìjíríà orí pé àwọn wọ̀nyí o ló lẹ́tọ̀ọ́ láti dìbò ní orílẹ̀-èdè nàìjíríà oníbẹ̀rẹ̀ láti àádọ́rùn ọjọ́ sígbà tá a wà yìí ninety days ni àwọn fún ọ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní nǹkan tó burú jáà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ti ń dìbò lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá nígbà tá a ti padà sí sáà òṣèlú alágbádá látòṣù karùn-ún ọdún 1999 wọ́n lọ jẹ́ nǹkan tí mo dùnni pé aráàlú ọ̀sà mọ̀ dá ẹ̀ẹ́ wọ́n mọ̀ dá ẹ̀ sí àjọ olómìnira tí ń sokò kárí ètò ìdìbò ni kí náà sì ń tọ́fà wọn gbogbo àwọn pálapàla tí wọ́n mọ rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni pé àkókò tí wàá tó báyìí o kí wọ́n pa fún wọn mọ́ kí wọ́n má jẹ́ kí aráyé kọ́ mọ̀ wẹ ẹnu sí wọn lára mọ́. Hmm. amúmilójú ẹni ìròyìn kan rèé láti Kaduna ta fún ilá kòríà ọ̀hún tí wọ́n pe iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ṣèèṣì ju àdó okú sórí àwọn aráàlú ní Kaduna ọ̀pọ̀ àwọn aráàlú tí kinní ọ̀hún bà náà ló sì ti dèrò ọ̀run ha ó mà ṣe o ni ìròyìn yẹn ń sọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ni ìròyìn gbé pé wọ́n ti ṣèèṣì ju àdó òkú sí orí àwọn aráàlú níbi àjọyọ̀ àti pọ̀pọ̀ṣìnṣìn àjọ̀dún ọjọ́ bíi ànábì eléyìí tí ó ń wáyé ní abúlé kan tí wọ́n pè ní common berry ní ìjọba ìbílẹ̀ ìgábì ní ìpínlẹ̀ Kaduna ó wá kéré tán àádọ́ta èèyàn tí wọ́n jẹ́ àwọn ará abúlé àti ìletò tọrọ mọ́ ni wọ́n ní wọ́n ti jẹ́ pé ọlọ́run báyìí o àmọ́ yàtọ̀ sí àwọn àádọ́ta èèyàn tí wọ́n ti dèrò ọ̀run yìí mẹ́tàléní àádọ́ta míì fifty three ni wọ́n ti fara ṣèṣe yànnàyànnà kọjá àfẹnuròyìn wọ́n ní àwọn èèyàn tí orí yìí tí wọn ò jẹ́ pé ọlọ́run àwọn ni wọ́n ń ṣàlàyé fún oníròyìn ohun tí ojú rí ní ọjọ́ náà ẹni tí ọ̀rọ̀ sojú ẹ ní à ah, kì í máa ṣe àádọ́ta tí wọ́n mọ̀ ń sọ̀hún ó lé ní ọgọ́rùn-ún èèyàn tọ́mọ̀ gbẹ́mìímì torí pé ojú òun ló ṣe orí ló kó òun yọ ńgbà oníròyìn bíi pé bó ló ṣe jẹ́ ó ní àwọn wà níbi pọ̀pọ̀ ṣìṣe àjọ̀dún tí à ń sọ yìí òun náà ni àwọn dédé rí ọkọ̀ ojú òfurufú tó ju nǹkan kan sílẹ̀ tó sì búgbà mú orí àwọn ló ti rókè tí ọ̀pọ̀ ẹ̀mí sì lọ sí ó níbi tí àwọn ti ń ṣe kàtàkìtìkìtìkàtà láti dóòlà àwọn tí wọ́n ti fara gbá láti gbé wọn rí ilé ìwòsàn tí bá ń bẹ nítòsí ibi kìtìkàtà kìtìkàtà kàtàkìtì ọ̀hún làwọn wà lórí ẹ̀ lọ́wọ́ tí ọkọ̀ òfurufú tó ju àdókù ìtúnpadà wálẹ̀ kejì láti wá jù míì tí ó sì tún ṣe àwọn èèyàn kanambusẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani òun náà ni ó tètè sọ̀rọ̀ pé kí àwọn tọrọ ètò ààbò kàn ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n sáré wá káwọn ṣe ìpàdé pàjáwìrì pápápá láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí torí pé ó dunni yéye hmm. gómìnà ké sí iléeṣẹ́ ológun Nigerian Army wọ́n ké sí kọmíṣánná ọlọ́pàá wọ́n ké sí ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá nú DSS wọ́n ké sí alága Jamaatul Nasrul Islam ní Kaduna àti gbogbo ẹni ọ̀rọ̀ ètò ààbò òlu tọkàn gbọ̀ngbọ̀n ni wọ́n ké sí o àmọ́ iléeṣẹ́ ológun ojú òfurufú Air Force àwọn ti kéde síta pé àwọn ọ̀mọ́wọ́ mẹsẹ̀ o àwọn ọ̀mọ́ nǹkan kan nípa àdóòkú tí wọ́n lọ rèé jù sí àwọn aráàlú lórí ní Kaduna páwọn mọ̀ ń pẹ́ níta wọn o ojú ìwé karùn-ún Vanguard fún ti òórọ̀ òní. ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti ilé iṣẹ́ wa jáde supade sirọ tó ń da agbára padà ságọ́ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ́ ara wa nílò ní gbogbo gbà kẹ́ ẹ máa ṣá fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀ ewé àtẹ̀gbò la fi pè ló ẹ̀ rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́ average ors ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru ojú ẹsẹ̀ ló máa dá okun padà ságọ́ ara díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. e don land o java app for nigeria don land o high ride cab Not the name na high ride cab dey give dem driver commission for naija anytime high ride carry you na so so kulele jollyment inside dat their car wey clean selese plus including sanpele security every journey na extra point inside your reward book and anytime you pay with cash hey bonus don tanda for you be dat o oh. plus other echeterama echeterama woof join you fit download our app sharp sharp from apple and google play store. you also have the option of fixed fare or fare estimate high ride choose your fare let's ride live. Ajá balẹ̀. Ajá balẹ̀. gbogbo àgbáríjọpọ̀ ọmọ ẹgbẹ́ ìmọ́lẹ̀dé tìmù nínú ẹgbẹ́ òṣèlú PDP yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń dáwọ́ dùnú pẹ̀lú adarí rere ọ̀mọ̀wé Núrẹ́nì Adérẹ̀mí Adéníran fún ti àtúnyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ subeb nípínlẹ̀ Ọ̀yọ́ bákan náà wọ́n tún gbóṣùbà kárí láyé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí Abíọ́dún Mákindé fún ti ọgbọ́n ìmọ̀ àti òye láti yan ẹni tó kájú ẹ̀ sípò tó tọ́ ẹni tó ní ìmọ̀ kíkún kọlọ́hún ọba aláàánú kó túbọ̀ mọ ṣàfikún ọgbọ́n tó ń ti ìmọ̀ gómìnà Ṣèyí Mákindé láti lè fi bá a ṣàṣeyọrí yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn olùkéde ní Baruwa Abíọ́dún Alimi Adémọ́lá Wale Small Abidin Yusuf Kọ́lá Rahim Aliaja Akíndélé Mọ́rẹ́nikẹ́ adẹniran àti sunday adeleke. ajá balẹ̀. bẹ́ẹ̀ ni agbára ọlọ́run nìkan ló ń gbani là ìlú ìbàdàn mo kí yín kú oríire o nítorí pé agbára jésù kristi máa sọ̀kalẹ̀ lákọ̀tun ní ìbàdàn great deliverance crusade twenty twenty three èyí tí ìjọ orí òkè inú àti iṣẹ́ ìyanu ọ̀yọ́ state council of regions ṣe àgbékalẹ̀ rẹ̀ àkórí ètò yìí ni divine intervention ìdásí àtòkè wá dókítà díkè olúkọ̀yà alámòjútó àgbà ìjọ orí òkè inú àti iṣẹ́ ìyanu gbogbogbò ni yóò máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún twenty twenty three agogo mẹ́ta ọ̀sán ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ náà ìpàgọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ministers conference yóò wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún twenty twenty three ní déédéé agogo mẹ́sàn-án òwúrọ̀ ní MFM Southwest two Mega Regional Headquarters, MFM Bus Stop, Ojo Expressway, Ibadan. Main crusade will start on that same day by 3 p.m. Ibadan Recreation Club Field, Onireke Road, Sabo Area, Mokola, Ibadan is the venue for the day. Ìtúsílẹ̀, iṣẹ́ ìyanu, ìwòsàn, Alaja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Yára kọ́kọ́ darapọ̀ mọ́ ètò yìí nítorí pé Ọlọ́run ṣetán láti dá sí ọ̀rọ̀ ayé rẹ̀, Jésù retí rẹ̀. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. wọ́n ti ṣàpèjúwe ìyálọ́jà general yíká ìpínlẹ̀ ọ̀yọ́ prince fọláṣadé àbẹ̀ó gẹ́gẹ́ bí obìnrin takuntakun ẹlẹ́yinjú àánú káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ agbékalẹ̀ ètò omidan tó rẹwà jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ miss ọ̀yọ́ 2023 ètò ọ̀hún látọwọ́ gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ ni mayor isaac brown níbi ètò ọ̀hún òní princess fọláṣadé àbẹ̀ó ló ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pẹ̀lú bó ṣe fún àwọn olùkópa níbi mẹ́sọ̀yọ́ ọdún 2023 tá a wà yìí àwọn mọ́kànlélógún níye ló fún ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ẹnì kọ̀ọ̀kan láti fi ṣe ẹ̀bùn àjẹmọ́nú wọn gbogbo èèyàn tó wà ń kalẹ̀ ni wọ́n kan sára sí Princess Fọláṣadé Àbẹ̀ó bákan náà bó ṣe ń ṣètò ìrónilágbára fáwọn ọlọ́jà káàkiri nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí gbogbo èèyàn sì ń fojú rí láàrin ìlú gbogbo olùkópa níbi omidan Ọ̀yọ́ ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Princess Fọláṣadé Àbẹ̀ó lẹ́yìn náà princess fọláṣadé àbẹ̀wò ń ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wípé àwọn omidan wọ̀nyí wọ́n gbọ́dọ̀ dáàbò bo ara wọn ò torí ọjọ́ iwájú wọn kí wọ́n sì tún ní lọ́kàn wípé gbogbo wọn wọ́n ní àṣeyọrí tí wọ́n ti ṣe lápapọ̀ síwájú sí i agbátẹrù ètò omidan tó rẹwà jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ mayor isaac brown ó ṣàpèjúwe princess fọláṣadé àbẹ̀wò gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú tó ń fi ojoojúmọ́ ṣe oore láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn ṣe lákòótán princess fọláṣadé àbẹ̀wò ń ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wípé oníkálukú wọn wọn ní ipa takuntakun láti kó lórí ètò ẹ̀kọ́ tó ń ti àwọn tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la lẹ́yìn ọ̀rẹ́yìn mohammed tolúlọpẹ́ asmara ó jẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mercedes benz àgbékalẹ̀ látọwọ́ ẹnjìnìà dọ̀tun sanusi aláṣẹ àtolùdásílẹ̀ ìlàjì hotel and resort nílùú ìbàdàn ọ̀wọ́ adé òun náà jàǹfààní tíkẹ́ẹ̀tì láti lọ sí orílẹ̀-èdè jordan látọwọ́ iléeṣẹ́ YouFitFly lára àwọn èèyàn pàtàkì míì tí wọ́n tún wà ń kalẹ̀ ní arábìnrin yẹn Ajibola Lawal aya igbákejì gómìnà aya igbákejì gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ bákan náà àwọn aya gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ìyáàfin Florence Ajimobi àti ìyáàfin Mutiat Ladoja àwọn èèyàn pàtàkì míì tún ni sẹ́nẹ́tọ̀ Masrat Sumanu àti ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ MON olùdásílẹ̀ ìkànnì Fresh FM Blast FM àti Tiwantiwa rédíò. ajá balẹ̀. nàìjíríà p three. ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally. Yeah tí pọ́ǹpì tó kórede tọ̀tẹ̀ yìí gálágà jù. gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one hundred oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bàbá ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀ kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo, alalala lololo. merry christmas. ajá balẹ̀. ìròyìn ajá balẹ̀ ó ń lọ síbi kòńkòdún níbi tí a ti fi orí ẹ̀ tì síbì kan fún ti òní ṣé gbàgbé ara àwọn àkòrí kan tá a sọ fún yín lẹ́ẹ̀kan tí a sọ pé ilẹ̀ UK wọ́n ní àwọn ìlànà táwọn ó gbé kalẹ̀ báyìí láti máa rí físà gbà fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tẹkọ̀ létí wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ní yóò yí dan yóò tàtẹ̀yìn wá lọ kí ni wọ́n rí ẹ lọ́ọ́ kà á fúnra yín nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni wọ́n kọ sí mo wá rí ìròyìn tí wọ́n yà bí àwòrán kan níyà ibẹ̀ ni àwọn méjì tí jọ ń tàkùrọ̀sọ ìkan dúró gẹ́gẹ́ bí oníròyìn ó ní. Oni, Dino Melaye ti sọ pé òun ò tún ní lọ ilé ẹjọ́ kankan lórí èsì ìbò sípò gómìnà tó ń bẹ̀ ẹjọ́ ṣáà tí ẹ rí sí ẹni tí ń bá sọ̀rọ̀ sọ pé tágbé tán lóṣèlú ni bí wọ́n bá kí ẹ pẹ́ káàárọ̀ bóyá ti sú o onígbọ̀ olóṣèlú bá sọ fún ẹ pé rárá o ní bẹ́ẹ̀ ni níbẹ̀ lọ́kàn rẹ o. God dey. <laughs> Okay. All right. Ah, Ọlọ́run kó ṣàánú ẹ ní o. Amina. Peter Obi ọ sọ̀kò ọ̀rọ̀ síjọba Nàìjíríà láwùjẹ látàrí bí wọ́n ṣe fi àbàtẹ̀ fifteen billion naira tí wọ́n ní wọ́n fi kọ́ ẹ̀yìn ibùdó tuntun fún igbákejì ààrẹ olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò tá a dì lọ nílẹ̀ yìí lábẹ́ àsíá Labour Party ọ̀gbẹ́ni Peter Obi ló ti faraya sọ̀rọ̀ wípé bí mínísítà fún ètò olú ìlú ilẹ̀ wa minister of the federal capital territory nyesom wike bó ṣe sọ pé òun ti ṣe tán láti lo àbàtẹ̀ fifteen billion naira bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà láti fi kọ́ ilé àbí ọ́fíìsì fún bẹ́ẹ̀ ni ilé gbé fún igbákejì ààrẹ vice president ah ó ní ṣé àwọn ọmọ nàìjíríà orí tútù orí gbígbẹ lásìkò yìí bí wọ́n bá ní kí wọ́n kọ́rù léhùn èwo nu ọmọ nàìjíríà ló lè kọ́ ìlàrin irú ilé tí à ń sọ yìí Peter Obi ní kọ́ dá o ntí ọ̀dà ò da kò ló kọ méjì o ó ní ebi ń pàló àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ńlá làṣẹ nínú ìrora lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú bọ́ ètò ọrọ̀ ajé bó ṣe ń ṣòjòjò síbẹ̀ náà FCT minister sọ pé àbàtẹ̀ fifteen billion lòun ó fi construct new residence fún Mr Vice President Kashim Shettima ìròyìn ṣètìmà tí ń ṣẹ̀tì mọ́ mi o ẹ̀ ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó rọ ìròyìn ń ṣètìmọ́ ń ṣètìmọ́ ok mm, wọ́n ti ṣe àlàyé báyìí wípé ìdí tí wọn ò fi ní ṣe zoning fún ẹni tó bá fẹ́ bọ́ sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹ̀dó báyìí nínú ètò ìdìbò sípò gómìnà àwọn tí ń wà nípò àdarí inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ẹ̀dó wọ́n sọ pé ọ̀rọ̀ pé ẹlẹ́kùnjẹkùn kan ibi kan ní ká gbé kà kò ṣẹlẹ̀ ó báyìí o fẹ́ni tá a fún ní àṣẹ ẹgbẹ́ kí ó díje fún ipò gómìnà tó bá di ọjọ́ kọkànléní ogún september twenty one twenty twenty four ẹni tó jẹ́ olùpolongo ẹnu eh, ẹgbẹ́ òṣèlú apc peter òwádìá ìgbínigè ló sọ̀rọ̀ náà fáwọn oníròyìn lánàá ó ní ẹni abárípò gbé wọn dáadáa nú wọn ìlàáfùn láàyè níbẹ̀ kódà pa wọ́n ti ṣe àlàyé wípé ní inú àwọn èèyàn tó fẹ́ díje yìí kò sí àṣàdànù kankan nínú gbogbo wọn wọ́n ní lídà àwọn sẹ́nitọ́ Adams Oshiomhole wọ́n ní kò tiẹ̀ takò pé ẹkùn tó bá wù kí ẹni tí ó díje kó ti wá báyìí àní káwọn sá ti jáwé olúborí ni lónìí yìí kò ní dọ̀la ọ̀ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn làwọn ṣe tán ò báyìí láti tẹ́wọ́ gba àbá ètò ìṣúná fún ọdún 2024 láti ọwọ́ gómìnà Ṣèyí Mákindé ẹni tí í ṣe alága lẹ́gbọ̀n asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ débọ̀ ògúndòyìn ni ló mú àmì ìdánilójú wá pé àwọn ti tán báyò nínú ìjókòó lé lónìí yìí o pé gbogbo nǹkan ló ti dúró ń sẹpẹ́ o tí gómìnà yọ àtẹpẹpẹ àbá ètò ìṣúná níwájú àwọn asòfin lóòrọ̀ ẹni ò bá bá sì ní parí àjà balẹ̀ ẹ mọ̀mọ́ bíbẹ̀ bá ṣe ń lọ àwọn ikọ̀ iléeṣẹ́ Fresh FM àti dúró sẹpẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́jọ́ máa gbọ́ bí wọ́n bá ṣe ń kà á sí etí aráyé ń bẹ̀. tọ́ lákòótán ẹ̀yin ará látàrí bí ètò òṣùná bó ṣe ń ṣòjòjò fún nàìjíríà ìjọba àpapọ̀ ti ń dọ́gbọ́n sí àwọn iléeṣẹ́ àtàjọ tí ń bẹ lábẹ́ ìjọba MDAs nígbẹ̀rẹ̀ ìpàkọ́ pé kí wọ́n mọ bí wọ́n ṣe má dínkù bá owó náà o kí wọ́n kọ́ ti cost of kìnnì kan